D. Managing Director CEO Chief Executive Officer BCOS Broadcasting Corporation of Oyo State AIT African Independence Television PTA e, Parent Teachers Association zero zero point one percent two point four litres four point five kilobytes twelve point four gigabytes àwọn àpẹẹrẹ ìwọ̀nyí jẹ́ ilé ìta tó ń lo period fún láti ṣe òdiwọ̀n rẹ̀. punctuation mark tá a tún níbẹ̀ ni à ń pè ní ellipsis àmì rẹ̀ ní three dots láti sọ nípa wípé ó jẹ́ páàtì kan nínú quotation mark tá a ti ń lò tàbí láti ṣe àgbékalẹ̀ quotation mark tí a máa ń mọ̀ fò kọjá láti ṣe láti ṣe àfihàn yín pé àmọ́ ti rí ọ̀rọ̀ kan kọjá pé èyí tó wà intentionally omitted àpẹẹrẹ the header of the line said it we could have yielded to the to their advice it would have easy for both young and adults ìyẹn ni pé níwọ̀n ìgbà tá a dánu dúró díẹ̀ láfta ìtura bendis yẹn ó ku ọ̀rọ̀ kan tá a mọ̀ọ́mọ̀ rí kọjá ká tó bọ́ sí the last statement so irú àpẹẹrẹ yẹn ni ellipsis èyí tó tún wà bẹ́ẹ̀ ni comma nínú àwọn punctuation marks ta ní a máa ń lò ó láti fi ààlà tàbí fi àlàfo sílẹ̀ tàbí láti pín àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan níyà nínú gbólóhùn bóyá list àwọn ọ̀rọ̀ kan a wà fi comma dá wọn láàrin ẹjá wà pẹ́rẹ́ nínú gbólóhùn yìí I bought rice beans bread wine and some vegetable oil ẹ̀tí rí bí a ti lè ṣe lo kọ́má lẹ́yìn tó jẹ́ àmì ìdánudúró díẹ̀. The list contains name of students, their age, marital status, place of birth, date of birth, and home addresses. A ti rí ibi tí a ti fi kọ́má dá àwọn ọ̀rọ̀ yẹn dúró. A tún máa ń lo kọ́má láti ṣe ìpínyà tàbí láti ṣe ìyàtọ̀ fún ọ̀rọ̀ tá a pè ní main clause ẹ̀yà gbọ́dọ̀ tá a pè ní main clause àti subordinate clause a máa ń lo comma láti láti sọ láti ṣe ìdánidúró wọn láti ṣe ìgé wọn láàrin main clause àti subordinate clause ẹ àpẹẹrẹ nínú gbólóhùn yìí they saw us but they did not call us gbọ́dọ̀ kejì they love their parents because they buy gifts for them I work alone so I could catch up he stared as the man for he was surprised at his appearance a máa ń fi kan máa dá odidi gbólóhùn sí méjì láti gé wọn sí uh, subordinate and main clause a tún máa ń lo comma láti separate appositive láti ara main subjects of the sentence àpẹẹrẹ nínú gbólóhùn náà the boys together with their friends ran away the house that was painted red has been renovated. The principal, without the knowledge of the school management punish the teachers àwọn ọ̀nà míì tá a tún gbà lu kọ́máìnì yẹn gẹ́gẹ́ bí ìkan lára àwọn punctuation mark a tún lo kọ́má láti tún separate adverbial clauses láti ara àwọn party sentences àpẹẹrẹ ni whenever he arrives ask him to see me although she is our daughter she was not exempted. Even after being punished, the boy did not change his attitude. a tún máa ń lo comma láti separate the ìtàpè eh, ní introductory phrase láti ara ẹ̀yà gbólóhùn yòókù fún àpẹẹrẹ to say the king you have to exercise a lot of patience before Acknowledging the letter, please read through it carefully. Ẹ̀kẹta, being a prince, he was honored. Àpẹẹrẹ ọ̀nà tá a tún gbà lu kọ̀mánì yẹn. A tún lò ó fún introductory prepositional phrase. Àpẹẹrẹ, behind the two new houses, there lived a retired policeman. Amidst trial and tribulations, many people still flourish. Amidst trial and tribulations, many people still flourish. At the venue of the ceremony, people decided to pass comments on the couple. A tún máa ń lo kọ́má láti tún separate láti tún ṣe ìpínyà láàrin àwọn introductory words àwọn ọ̀rọ̀ tá a fi ń tá a fi ń ṣe àfihàn bí àpẹẹrẹ however moreover therefore otherwise consequently in fact eventually similarly certainly accordingly àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ yáwó àpẹẹrẹ nínú gbólóhùn yìí moreover the lady is leading the class consequently we now have a new class captain Eventually, the principal announced the winner. Àpẹẹrẹ ọ̀nà tá a tún gbà lo kọ́má gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn punctuation mark wa nínú èdè Gẹ̀ẹ́sì. A tún lo kọ́má nígbà tí a bá rí méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ tó jẹ́ adjective eléyìí tó ń bẹ̀rẹ̀ noun tó ń precede noun a máa ń lo kọ́má láti separate wọn. Fún àpẹẹrẹ I have two long transparent ruler. àti rí pé adjective bíi méjì la nínú gbólóhùn yẹn bíi mẹ́ta pàápàá two long transparent kó tó wá kan ruler tó jẹ́ noun ẹ̀rí pé commander lò láti separate wọn the dog swings its hairy long tail Tola bought a portable durable expensive and android phone àti rí àpẹẹrẹ ibi tá a ti fi àwọn commercial pé. Uh, ṣe dá àwọn ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ àpèjúwe tó wà ńbẹ̀ láàrin durable portable expensive android àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. welcome daddy david did you see my puppy yes prof good morning sir bye pastor láti separate parenthesis láti àwọn ara àwọn other expression tá a ní nínú sentence àpẹẹrẹ the house however was brought down the work still is uncompleted and not Billy attended the party I Abike hereby submit my complaint so àpẹẹrẹ àwọn ọ̀nà tá a tún ń dà lo kọ́mánì yẹn nínú gbólóhùn. a tún lo kọ́má fún àwọn speech tá a pè ní direct speeches tàbí direct quotation àpẹẹrẹ James complained I can't bath with cold water gbólóhùn kejì without a needle a tailor cannot sew Biola's declares gbólóhùn kẹta Our landlady remarked, You are the best of my tenants. A tún lo kọ́mọ́ fún àwọn ọ̀rọ̀ bíi titles àpèlé orúkọ degrees tàbí seniority terms nínú gbólóhùn àpẹẹrẹ ni Ọlábọ̀dé EO PhD Adams TAMED a tún lo kọ́má fún àwọn orúkọ tó ní ṣe pẹ̀lú orúkọ ibì kan orúkọ ènìyàn tàbí date àpẹẹrẹ ni the wedding took place in Lagos between nine a.m. and three p.m. on five February two thousand and sixteen our annual meeting is usually held at the stadium complex, comma Ibadan between 1st and 5th January of every year. Question mark ta pè ní àmì ìbéèrè a máa ń lò ó nígbà tá a bá béèrè ìbéèrè lọ́nà tààrà direct question what is your name where do you live how old are you who is your friend why are you late to class àpẹẹrẹ wọ̀nyí jẹ́ ìbéèrè ọ̀nà tààrà tí a da tá a dorí rẹ̀ kọ ẹni tá à ń bá sọ̀rọ̀ tá a sì ń retí èsì ojú ẹsẹ̀. èyí tó tún kan bẹ́ẹ̀ ni exclamation mark a máa ń lò láti ṣe àfihàn ìṣẹ̀lẹ̀ ìmọ̀lára òjijì tó yani lẹ́nu ọ̀ láti ṣe àfihàn ìfẹ́ inú ọkàn wa ayọ̀ ọkàn wa àníyàn tàbí ìkìlọ̀ tí à ń fún èèyàn kan tàbí ìgbà tá à ń pààyàn láṣẹ a máa ń lo exclamation mark síwájú àwọn gbólóhùn tó bá ní ṣe pẹ̀lú àwọn ìtàṣàpèjúwe wọ̀nyí àpẹẹrẹ ni I am glad you came hooray Biola clock one leave that place a rí pé gbogbo bí tá a bá ti ṣe ọdún àwọn gbólóhùn báyìí a gbọ́dọ̀ lo exclamation mark níwájú wọn a tún ní apostrophe tá a pè ní kọ́má olókè a máa ń lò ó láti ṣe àfihàn yín pé nǹkan kan jẹ́ ti ẹnìkan a wá fi s síwájú rẹ̀ nígbà tá a bá ti lo apostrophe yẹn kọ́má olókè yẹn ẹ wo àpẹẹrẹ nínú gbólóhùn